الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وستا بشكما إيقو في في صلاة رالي في في فالي أنتم سكي òfò ńlá sẹ́yìn bẹ́ẹ̀ sì ni àdínkù eléyìí tọ́ga ọba ẹ̀sìn èèyàn eléyìí ló fà ló fi jẹ́ pé ọlọ́run ọba ọba tó ga anabi muhammed sallallahu alaihi wa sallam wọ́n ṣe ìkìlọ̀ fún wa ká ṣọ́ra níbi mi máa fi sọláàtì ráàlì àìní máa mójútó sọláàtì gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe fi pa wá láṣẹ. ọlọ́run ti ṣe àlàyé fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam náà ti ṣàlàyé nípa oríṣiríṣi àtúbàtà burúkú eléyìí tí ò da tí ń bẹ sáwọn ẹni tí máa ń fi sọláàtì ráàlì. ẹ rí i pé àìkò máa ń islam ó mú kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n sì máa wòra wọn ní mùsùlùmí tó ń ta ìṣe ń tí jẹ́ ojúṣe mùsùlùmí tẹ̀bí wọn náà mà ìpè ọ̀pọ̀ nínú àwọn ẹni tá a bí lórí islam yìí báyìí ṣùgbọ́n tó ṣe wípé kò dájú pé ẹlòmíì nínú wa sajada lillahi aw raka'a qat kò forí kalẹ̀ àbótí ẹrù kó fọlọ́ wọn bá rí gbogbo irú àwọn eléyìí náà tí wọ́n bá ní ẹmọ wa kó kọ́lẹ̀ láti gba ìwé ìjọmọ orílẹ̀-èdè wọ́n fi àyè kan sínú ìwé ìjọmọ orílẹ̀-èdè pé kó ń kálukọ́ sàlàyé irú ẹ̀sìn wo ló ní wa wọ́n ń ṣe àti ẹlẹ́yìn wọn àwọn ẹni tí ò rò kó fọlọ́ àtàwọn ẹni tí forí kalẹ̀ fọlọ́ rí wọn àwọn náà kò ní ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lẹ́nu ńgbà tí wọn ò lójútì láti pera wọn ní mùsùlùmí ìwà tó sojúṣe eléyìí tọ́lọ́wọ́n bá ní kí mùsùlùmí wọn máa ṣe kí lọ́ọ́ àròpọ̀ sọ di mùsùlùmí gan-an rí mọ́sálásí nìyẹn sọláàtì nu kò sí kan tó ọba tán kò sí kan eléyìí tó ṣe pọ̀ ń bá ṣe gbogbo wọn pátá korongodo àti mọ́sálásí àti sọ̀lẹ́ méjèèjì lọ yàn lódì ó kì í sin lọ́wọ́ bá rárá bí ti ma èyí ṣe sọlẹ́t báwo ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí ọba ni lọ́kàn jẹ́ láwùjọ àwa káàró òjire ikú ọgọ́rin èèyàn wọn kì í ṣe mùsùlùmí wọn kàn ń pera àwọn mùsùlùmí lórúkọ lásán ni ẹni ti ṣe fẹ́ jẹ́ mùsùlùmí nítorí Islam. òun kọjá wẹ̀dẹ́wẹ̀dẹ́ eléyìí tó máa ká ọkọjá àwàdà eléyìí tó ṣe pé ń jọ káàkiri Islam ó ní í ṣe pẹ̀lú sí ojúṣe téèyàn fi jẹ́ mùsùlùmí wọ́n máa pè ọ́ mùsùlùmí ni tó o bá sì sojúṣe o ò lè jẹ́ mùsùlùmí ìlọ́fà ló fi jẹ́ pé tó bá kí wọ́n lo ṣẹ̀ríyà láwùjọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ò sojúṣe mùsùlùmí ń gbé wọn ò bá ti dájọ́ lé wọn lórí pé wọ́n ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n bẹ́ orí wọn dànù nítorí pé kèfèrí ni wọ́n wọ́n ti kèfèrí lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá wa ni fawailul lil musallin alladhina hum an salatihim sahun wáyìlò alimami ibn kathir rahimahullah wọ́n gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ti tafsir al nínú àwọn aṣíwájú wa rere wọ́n ní àyè kan ní jẹ́ wáyìlò nínú náà jahannam ayé yìí burú jáì nínú àánú rẹ̀ ó gbóná kọjá sísọ débi pé kò sí níta sọ sínú rẹ̀ tí ò yọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kó di nǹkan míì ìyẹn irú àyè yìí lọ́lọ́wọ́ á ní yọ́ máa jẹ́ ti àwọn olùṣe sọ̀láàtì tani nínú àwọn olùṣe sọ̀láàtì alladhina hum an salatihim sahun àwọn ẹni tí máa gbàgbé sọ̀láàtì wọn tí wọn kì í ṣe lásìkò rẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n á máa fi falẹ̀ òròjú ló ń dà mí láàmú iṣẹ́ tá náà ni báwo ni ẹ jẹ́ ká lọ jápọ̀ nílé ọlọ́run ọba ò ní bínú sí i kò sí ní bínú sí i ọmọ ń tọ́lọ̀ sọ ni ó ní inna salata kanat alal mu'minina kitaban mawquta ó ní sọlẹ́t ọ̀ràn àyàn tá a dá àsìkò sí ńlọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ìwé wa mójútó bọ́lọ̀ ti ṣe ní ká mójútó ọwá ni ọlọ́run ò bínú sí i irú ìyà tí ń retí rẹ nìyẹn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l qiyama fawailul lil alladhina hum an salatihim sahun wáyìlú àyè burúkú yìí kọ́ máa jẹ́ ti àwọn olùṣe sọ̀láàtì tí máa fi sọ̀láàtì wọn aráre tí wọ́n láwọn gbàgbé rẹ̀ ní òun máwọn sí lásìkò rẹ̀. sílẹ̀ bá jẹ́jẹ́ ni tí máa ṣe àmọ́ tó ti pé máa jà pọ̀ báwo á ní jẹ́ni tí kìí ṣe rárá irú aburú wo ní retí rẹ irú orí burúkú wo lọ kọ lẹ́tà sí nígbà tí wọ́n kìí ṣe sọ̀láàtì ó sì ń wúra rẹ pípò rírí ọ̀jẹ̀ tiẹ̀ kí á lè yàn máa ṣe tí yàn máa fi sórí ibu àìsín lọ náà ni ìwọ òsín lọ olóòsórí rẹ ọ̀n tara rẹ dànù ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tún fi ń yé wa nínú súrọ́tù Maryam nínú àyà kọkàndínní ọgọ́ta àti ti ọgọ́ta ó ní fa khalafa min ba'dihim khalfun. أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا الله لا وكان وبين وين يا àwọn kan ti kọ́kọ́ síwájú àwọn jẹ́ wọ́n jẹ́ ẹni ọlọ́run wọ́n jẹ́ àwọn sàhábà tí wọ́n mójú tẹ́sìn wọ́n jẹ́ àwọn tàbíìn tí wọ́n tẹ̀lé wọn táwọn náà mójú tẹ́sìn wọ́n jẹ́ àwọn tàbíù tàbíìn táwọn náà tó tẹ̀lé àwọn tàbíìn wọ́n mójú tẹ́sìn wọn ò fẹ̀sìn ráre nígbà kankan ní ìgbà tí egbèrègbè tẹ́ gbèrègbè àwọn kan wá gbẹ̀yìn wọn o àwọn wọn yẹn ọgọ́ àrùsọ̀lẹ̀ wọ́n fi sọ láti ráre wọn máa mójútó ọkọ mọ́sálásí kalẹ̀ fún wa wọn ò ní sin lọ́wọ́ ọba níbẹ̀ kọ́dà èyí tí ọ̀wá mọ́sálásí káti ẹ̀kọ́ yẹn mọ́sálásí lódì ìwà àti mọ́sálásí jọ wà nínú ìjà èyí tún ṣe sọ láti lé olóńbọ́ lọ́wọ́ ọba jà òun ò bùkátà láti ṣe sọ lẹ́yà àti kékeré ní bàbàrà ẹni tí ń ṣe sọ láti rí jẹ àwọn táwọn ò ṣe sọ láti náà rí jẹ ẹni tí ń ṣe sọ láti rí mu àwọn táwọn ò ṣe sọ̀láàtì náà rí mu ẹni tí ń ṣe sọ̀láàtì ń rí ṣe àwọn táwọn ò ṣe sọ̀láàtì náà rí ṣe àti pé wàádìí tún fi hàn fáwọn agbọn kan tún wà tó tún da fáwọn táwọn èyí ṣe sọ̀láàtì jẹ̀yìn tẹ́ ẹlẹ́ǹṣe sọ̀láàtì lọ kí sọ̀láàtì ọkọ̀ ọmú rẹ̀ ìròyìn náà lọ́lọ́wọ́ bá ń sọ ọ̀bọ ọ̀sọ̀lẹ̀ wọ́n fi sọ láti ráre nítorí pé ojú tọ̀pọ̀lọpọ̀ fi ń gbogbo nǹkan òun náà lójú ilé ayé ike tó bá yẹ pé sọ láti yẹn bá ní ìtumà ni ó yẹ kó jẹ́ pé àwọn ẹni tí bá ń ṣe nìkan ní ọ̀dà fún àwọn nìkan ló yẹ kó ń rí ná àwọn nìkan ló yẹ kó ń rí lò àwọn nìkan ló kó dáa fún àwọn nìkan ló kó ń bẹ ní ipò yìí pé gbogbo nǹkan wọn ń lọ déédéé torí di eléyìí báyìí nígbà tí ó ti wá já wípé àwọn ń rí ṣe ẹni tí ò ṣe sọ láti náà rí ṣe ẹni tí ń ṣe sọ láti ń rí ṣe ẹni tí ò ṣe sọ láti ń rí ṣe ọ̀ǹda afẹ́ni tí ò ṣe sọ láà ọ̀ǹda afẹ́ni tí ń ṣe sọ láà kí wọ́n á ní tuntun. wọ́n ń tẹ̀rẹ̀ ẹ̀ dànù ọmọ pẹ̀lú ayé yìí báyìí kẹfẹ́rí ò rí tiẹ̀ ń bẹ̀ múmi nínú ò rí tiẹ̀ ń bẹ̀ ọlọ́run á máa fún ẹni tó bá fẹ́ àti ẹni tí ò nílé ayé ṣùgbọ́n làlùkìyàmà ọlọ́run ọba ní fẹ́ nìkan kan àfẹ́ni tó bá fẹ́ torí ẹ̀ lànà bá sallallahu alaihi wa alihi wasallam ó ní ilé ayé ọjà máa ń kankan ilé ọba kan nínú tí ẹ̀fọn níni Ọlọ́run ọba ìgbà ti jẹ́ kíkẹsẹ rí orí omi kọpù kan nínú ilé ayé yìí ṣùgbọ́n gbà sọ pé ilé kankan kò nítumọ̀ bíi wulẹ̀ ma lọ́dọ̀ ọba ẹlẹ́dàá wa. ló fi jẹ́ pé kèfèrí ń lówó mùmínì ń kọ́dọ̀ ó tún dáa fún kèfèrí ń gbà mí lọ nulẹ̀ ayé yìí nítorí pé àtúnyà sijnul mu'min wa káfíìn ọgbà ẹ̀wọ̀n nílé ayé yìí jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn torí di eléyìí ayé tiwọn táwọn wá yìí àlùjánnà tiwọn nìyẹn òun fi sọ̀láàtì rárì wattaba'u shahawat wọ́n ń tẹ̀lé fẹ́nu wọn àwọn afẹ́kùfẹ́ tí ọkàn wọn fẹ́ òní wọ́n ń tẹ̀lé fasawfa yalqawna ghayya á ah, wọ́n bá ọ̀ràn pàdé wọ́n bá aburú pàdé ọlọ́ni ilà mẹ́tàb àyàfẹ́ ni tó bá túbá wà á mẹ́nà tó tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ wà á mìíràn sọ́ọ̀lẹ̀ha tó ń ṣiṣẹ́ rí fọ ulẹ̀ ike kúló na aljanna àwọn eléyìí ni ó wà aljanna wọlé ayọ̀bùlẹ̀mú na ṣe é láì jẹ́ gbáfin kankan ṣàbòsí sí wọn torí gbọ́ lọ́wọ́ bá kì í ṣàbòsí ẹ̀yin lẹ́ẹ̀ máa bora yín sí tó máa ń fi sọ láti ráre àtúbàtà burúkú àìdá eléyìí tó ṣe é pé kò lódiwọ̀n yọ nítorí pé sọláàt tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe lọ́ràn yàn lórí wa a gbọ́dọ̀ fi sọláàt ráre sọláàt tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ a gbọ́dọ̀ fi sọláàt ìṣeré ẹni tí kò ronú nípa àtúbọ̀tán oní ọmọ ajá sọláàt pọ̀ tó ń ti pọ̀ ń ṣe o jíjá pọ̀ tó ń já pọ̀ àtúbọ̀tán burúkú lọ́kọ̀ lẹ́tà sí àtúbọ̀tán burúkú a máa ṣeré ẹnì kan sọ̀yàn sínú náà jahannam tí bá rí ìyàbọ̀ nínú jahannam tí wọ́n láàrin ìṣẹ́jú àyà wàláì tẹ̀ bá báwo wá ni ọmọ abẹ́ńbẹ́ dìgbà tí ọlọ́run bá bá fẹ́ ìmánì rẹ ọlọ́run bó tún padà fi yọ kó nínú jahannam bí kéèyàn lọ ẹgbẹ̀rún ọdún nínú jahannam ṣé dáadáa lélẹ́yìn kọ́lọ̀ ń dákunjọ ọkọ́ mẹ́sẹ̀ wa lọ́ọ́ máa ná wọn á ní kó o ṣe sọláàt kó o ṣe sọláàt ọlẹ́yìn rẹ gan ni lẹ́yìn rẹ bá gan ilo paracetamol ọ̀pọ̀lọpọ̀ wọn ni kó ṣe sọlẹ́ olóhùn lè ṣe sọlẹ́ bíkọ́ gétọ̀ tí ẹ wò ń yọ látàrí kó ń lọ ó máa rún gétọ̀ òfò ní la fẹ́ fi gétọ̀ ṣe ńgbà tó bá wọnú sáré rẹ mójútó gétọ̀ ẹ̀wù rẹ kọ́ mọ́ bá rún ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ sin ráre wọ́n ń tẹ̀ra wọn dànù wọ́n ní bá lé tọ́ dálé lẹ̀ ó mójútó ẹ̀sìn ìyàwó rẹ ti ti fẹ́ mójútó wọ́n ní bá létọ́ dálé lẹ̀ ó mójú tẹ́sìn ọmọ rẹ ti ti fẹ́ mójú tẹ́sìn ọmọ tó fi sọ́dọ̀ ní ti fẹ́ mójú tẹ́sìn wọ́n kẹ̀sìn fún kankan ọmọ mi ń sá tẹ́sìn báwo wá làwọn ẹni tó wà lábẹ́ rẹ ti ti fẹ́ mójú tẹ́sìn wọ́n á máa pé ìwọ gangan ni gbogbo wọn wò tí wọn bá kẹsìn kún gbogbo wọn kẹsìn kún tí wọn bá ti fọwọ́ rẹ hẹhẹ mẹsìn gbogbo wọn máa wò kẹsìn ọjà mọ kankan ni. ọwọ aya ọwọ anidi tó fi fẹ́ kọ obìnrin sílẹ̀ wọn náà ní kékeré sin lọ́wọ́ tí wàá máa sìn tẹbi káfíìrì lọ́fẹ́ káfíìrà onídìí tí wọ́n fi fẹ́ kọ́ ọmọ yìí lọ́mọ wọn náà ní pé kọlọ́ mọ́sálásí rí ìwọ́ lọ́rí bàbá káfíìrì tó bímọ káfíìrì torí ẹ kíyè sára ìwọ gángan ló ń sinra rẹ nítorí pé ẹni tí kò bá ti sin lọ ọkọ lẹ́tà sábúrú ńlá sábúrú ńlá ibà sì dé agbára rí ọ̀ka ẹ rí i pé lánàá lánàá ẹlòmíì ń bẹ láyé lónìí kò sí láyé má kí la mà ti ń ṣẹlẹ̀ sí i wọn ò tí ì bu ẹlòmíì báyìí láti ìgbà tó ti kú lánàá ẹ dákun kí ni ṣẹlẹ̀ sí i. ọ̀rọ̀ kú yàtọ̀ sí tá a bá sùn fa lọ́sẹ̀ tá a bá sùn ní ìsinyìí báyìí tí yẹn bá ń ra tí ń rí nǹkan tí ọ̀dà pé ń ṣẹlẹ̀ sóhun tó bá tajú wọn ọlọ́mọ ń tìkù mo dúpẹ́ ń tìkù kù kìí sí ọ̀rọ̀ wípé bóyá mò ń sèrànà àbí mò ń lálà ìdínà sí gbogbo àwọn ẹni tó jẹ́ wípé wọ́n fẹ́ dáadáa fúnra wọn wọn ò fẹ́ láti ṣègbé wọn ò fẹ́ láti sórí ibú wọn ìfẹ́ sìn ṣeré bíi ti wùlé òkèrè mà ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó tún fi hàn wá wípé gbogbo àwọn ẹni tó ṣe wípé tòròjú tòròjú ni wọ́n máa ṣe sọ́lẹ̀ tìkára tìkára ni wọ́n máa ṣe lọ́hùn mùnáfìkì nìrù ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ó ló fún wọn lóríkì gbogbo ẹni tó jẹ́ pé òròjú ní fi sin lọ inú rẹ̀ dùn nígbà tí bá ń ṣe sọ̀lá yóò máa kara ni ẹlòmíì gan lè máa pòṣe lórí sọ̀lá kọ́ máa wo pé lè má mú sefa sọ̀lá ti gùn báyìí àwọn mùnàfíkì nù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa òní innal munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum. وإذا قاموا إلى الصلاة قاموا قتالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا ọlọ́run láwọn múnáfíkì sáré yẹn wọ́n ń tan ọlọ́run ọba jẹ lójú ara wọn ni ọlọ́run ọba sì ń tan wọn náà tí wọ́n bá dúró ikú àwọn fẹ́ẹ́ ṣe sọlẹ́ à ọlọ́run ni wọ́n á máa dúró tòròjú tòròjú mùnàfíkì bá fẹ́ẹ́ ṣe sọ láti rákà méjì péré tòròjú tòròjú ní ojú o ló bá fẹ́ẹ́ wo bọ́ọ̀lù òfò ní wákàtí mẹ́wàá tìdùnnú tìdùnnú ní ọmọ àwò sọ láti ìṣẹ́jú aláàbò aláàbò sàlámù àlèkùn pékinì sẹ́rù sọ̀láàtì tá a ṣe náà ló dábìí wà lẹ́jẹ̀nà sọ̀láàtì orojú sọ̀láàtì onímẹ̀lẹ́ sẹ́rù tá a ṣe nu dábìí wà jẹ́ ìgbé àrí àlùjẹ́nà wọ̀ tọ́ba di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà ọlọ́ni wa ìdá kọ́ọ̀mù ìlú sọ̀láàtì kọ́ọ̀mù kùsàlà tí wọ́n bá dúró báwọn fẹ́ ṣe sọ̀láàtì wọ́n á máa dúró tòròjú tòròjú ni yòrò ẹ sáré mi o mọ̀ ń wá o nígbà báyà ni ìtìlẹ̀ sọ pé olóyè ṣe mùsùlùmí o kò sí lọ́n nítorí ọlọ́n ó ń sin lọ́n torí àwọn èèyàn tí wọ́n fún mark wọn náà fi rẹ léèrè báwo ni ṣe máa rí lọ́kàn rẹ táwọn èèyàn bá wù ọ́ nítorí kó ń sin lọ́n báwo ni sì ṣe máa rí lọ́kàn rẹ nígbà tẹ́nìkan kò rí ọ nígbà tó ń sin lọ́n ló fi dára ẹ̀ mà ṣé mùnàfíkì ni àbí ṣe mùnàfíkì kí lẹ́nìkan ní tó fẹ́ fún ẹ náà sálì jẹ́nà làwọn ò fún ọ ni àbí náà ni wọ́n dáàbò bò ọ́ tó òfin ní wọ̀. tóbi wá jẹ́ pé ẹ̀sìn tọ́lọ̀ wọn bá ní kó o ṣe ò ní ṣe ń torí ọlọ́run ọmọ ẹ̀ṣẹ̀ ń torí èèyàn ni. ọlọ́ni yorùbá òun náà wọ́n á máa ṣe sọ láti ṣe wọ́n fi ṣe kárí mi káwọn èèyàn ni ẹ rí mi o ẹ máa pé mo wá o torí pé mi náà ṣe lọ́hùn ńgbọ̀ bá yá kẹ́ ẹ má polúwa rẹ̀ tó wala yadhkuruna Allaha illa qalila ọlọ́run ní tí mùnáfíkì máa ń ṣe sọ́láàtì kìí ti ẹ̀rán ti ọlọ́run rárá láti ìbẹ̀rẹ̀ sọlá sí Allahu Akbar títí dé asalaamu alaykum tó o lè sọ yé ìgbà tó fi rántí pé wájú ọlọ́run ló dúró tó o lè sọ yé ìgbà tó fi rántí wípé gbogbo sọlá ti tó ń ṣe ẹ̀sìn ni ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ìrònú rẹ nípa alẹ́ ayé owó tí mo fẹ́ gbà wọ́n kawó nǹkan pé à ah, ọlọ́run ní rántí nìsín jẹ́jẹ̀tẹ̀ sálámà kí n lọ bá ó rò kó n lè lò fún mi ni ó lè yóò tún máa di ara rẹ̀ yàn lórí sọ́lá ṣé ẹ̀sìn tọ́lọ̀ wa ni kò sí náà wọ́n kì í rántí ọlọ́run rárárárá nínú sọ́lá tiwọn ìdí nu tọ́lọ̀ ń bá gbẹ̀yàn kó àdánwò níbòmíì ẹ̀rí pé lèmáàmù náà àdáwò bá nítorí pé òun náà ti rántí ọlọ́run nínú sọ́láàtì rẹ̀ ti kẹrin báyìí là ń ṣe kẹrin ẹnì ká nínú jama òní ṣe subhanallah àmọ́ bí rákà alákọ̀ọ́kọ́ la pẹ́lẹ́ kejì la ti ń bọ̀ bá sálámù àmọ́ subhanallah tí lèmáàmù bá tún dìde lọ rákà ún sálámà òjì á máa lọ ni nílẹ̀ máa ń bá ṣéèsì sálámà ní rákà alákọ̀ọ́kọ́ ní sọ̀láàtò ọ̀pọ̀lọpọ̀ kò ti pé mẹ́rin náà ni torí pé ọkùn sí ń bẹ̀ ayé yìí náà ni wọ́n kì rántí ọlọ́run wọ́n rántí àwọn pé irú àwọn yìí Allaha illa qalila wọ́n yìí ti nǹkan kan rántí ọlọ́ wọ́n yìí ti nǹkan kan rántí ọlọ́ ok tí n bá rántí ọlọ́ nínú sọláàtì mi sẹ́nu jíjẹ mímu nítorí arántí ọlọ́ sẹ́nu oorun nítorí arántí ọlọ́ sẹ́nu káràkátà nítorí arántí ọlọ́ ìrántí ọlọ́ ńgbà tí mo bá sọ̀rọ̀ jẹ́jẹ́ sẹ́ńgbà tí mo bá ṣe nǹkan míì níwọ̀n arántí rẹ̀ à ó jìnnà torí rẹ̀ àmì jíjẹ́ múnáfíkì ni o kéèyàn máa fi sọ láti falẹ̀ wọn ò ti bú ọ nígbà tí wọn ọ ní mùnàfìkì nítorí pé tí wọn pè ọ pẹ̀lú ìṣe rẹ rẹgí ló ṣe bí ìdodo ẹ̀fọn nítorí pé ìwọ mùnàfìkì náà ni ọ tẹlẹ náà ẹni tí èèbá ti rántí Ọlọ́run sọ láti rẹ mùnàfìkì ẹni tó rojú tó rojú wọn bú ọ wọn ò bú ọ ike sọláàtì fífi ráre ó máa ń ṣe sábàbí kéèyàn wọ ná ọlọ́dà kò má ti wá lọ́ọ́ máa ná ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run ni wọ́n da àwọn kan dúró ní ìgbà tí wọ́n bá wọnú náà jahannam wọ́n máa wá bí wọ́n léèrè ma salakakum fi saqar kí ló mú yín wọnú saqar qalu lam naku minal wọ́n ní tó ṣe wá nípa àwòjọ́ kan náà àti ṣe sọ́lá mùsùlùmí ni wọn wọn ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán àwọn wọn gbàgbé láti ṣe ojúṣe mùsùlùmí wọn gbàgbé pé ti jáde kó nu Islam kí ló ń gbé yín wọnà sákọ ìbéèrè ìfinisẹ yẹ̀yẹ́ ni jama Ọlọ́run dákun má dojú ti wá torí ẹ kí ló gbé yín wọnà sákọ kálukú òrì yóò wì kálukú lẹ́mìnà kómìnà wọn ni tó ṣe wá nípa àjọ kan náà à ń ṣe ṣe sọlẹ́ wàlẹ́m nàkúnúkà ìmọ̀lì mẹ́sìkìn àwa kìí sì bọ́ aláìní àwa táwa ti jẹun àtìyàwó àtọmọ wa tába ti yó bámúbámú ẹni tó bá fẹ́ kú látàrí ebi kó kú kọ̀fẹ́ kàn wá àwọn ọ̀làánú ẹnìkan ṣe àtàánú ẹnìbọ̀dì láyé wàkúnnà nàkúùbù màlúkọ̀ ẹ̀rìn ẹlẹ́kẹta nínú àwọn ọ̀wọ́ abu wa tó gbé wa dọ́mọ anábí onígbà máa fẹnu wa rọ́ọ̀pù pẹ̀lú àwọn tí máa fẹnu wa rọ́ọ̀pù tá sọ pé ẹlẹ́nu ń já wáyà ni ọ ẹlẹ́nu ń já géètì ni ọ ẹnu ẹ kò ní ìjánu kan tó lè fi kó tó o bá ti tú kẹ̀kẹ́ nù rẹ lẹ̀ ìsọkúsọ ìwékúwé kọ́ máa dálé olérú kọ́ máa bàwùjọ jẹ́ kọ́ máa bọ́ gbogbo kẹ́kẹ́ ara rú rẹ̀ sí máa ti sábàbí náà nù a máa fẹnu wá wa rọ̀ pẹ̀lú àwọn tí máa fẹnu wá rọ̀ rí nǹkan bẹ́ẹ̀ gbogbo etí ó ti sábà bí tí wọ́n fi wọ́n nánu. hatta atana al orí rádaràdá ilá wa títí tí kò fi dé kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. arábìnrin kan ó sọ ọ̀rọ̀ kan subhanallah ọ̀rọ̀ yẹn ó mìyàn ó ní òun ò ní ọ̀rẹ́ àyàfi ọ̀rẹ́ kan ṣoṣo ní ìlú àwọn bílò àwọn ṣètò ọ̀rẹ́ kan ló ní nínú àwọn obìnrin ó nídìí tó ń sì fi yàn lọ́rẹ̀ẹ́ ní pé ọ̀rẹ́ òun yí báyìí kìí pẹ̀gàn ọ̀rẹ́ òun yí báyìí kìí sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rẹ́ òun yí báyìí kìí ṣòfófó ọ̀rẹ́ òun yí báyìí ó mójú tẹ́sìn gbogbo ní ó mú dàgbàsókè báyìí ní ti ẹ̀sìn wàláhì ló ń bá pé máa ṣe ìdí tó ń fi yàn lọ́rẹ̀ẹ́ nù. síbẹ̀ ni wọ́n rí sẹ́mi kó àwọn ìrònú pápù akọ̀mọ́ ronú pé à ìgbà la wa ọ̀tún ò tí ì pa ńgbà ọba dọ́jọ́ alẹ́ la máa túbá ṣé ọlọ́lọ́mọ yìí ẹ̀gàn tẹ́lómi ti pa láàárọ̀ yìí ọlọ́lọ́mọ òfófó tẹ́lómi ti ṣe lónìí yìí ọlọ́lọ́mọ wájú pàkọ́ tó ti tọ́wọ́ wáyé lónìí kálukú kan bí ìgbà tó ṣe gbé bẹ́ẹ̀ wa wọ́n kàn ń pa àlọ́ fún wa páàpù wọ́n ń pa àlọ́ fún wa pé kìíní kan jẹ́ àlùjẹ́nà wọ́n ń pa àlọ́ fún wa pé kìíní kan jẹ́ náà ọjọ́ tó ń tọ́jú ọ̀rẹ́ mi ètò ọba ti jẹ́ ń bi náà ni àti lọ àti lọ mi. la hawla wala quwwata illa wa ẹni tí mójú tẹ́sìn gan ẹ̀rú òtún máa ǹjọ́ lọ́wọ́ bá wa gbà bí báwo wá lẹni tí ń fẹ̀sìn ráre ẹni tí ọ̀kẹ̀sìn kún kankan ẹni tó ń tan ara dànù tó sẹ́ra rẹ̀ tó ti bọ́ sẹ́lómi bẹ́ẹ̀ náà ni tún wá nínú ayé alukur'an níbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti fi hàn wá sábàbí tí ó jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ wọná ọlọ́ni wa idha qila lahum irka'u la yarka'u ló máa sọ fún aláyé pé ṣe sọláàt wọn ò ní ṣe sọláàt ìwọ ọmọ yìí tó ti lọ ṣe sọláàt yóò fi bàbá rẹ̀ pé lágídígun ni kò ní lọ. ìwọ ìyàwó yìí tó ti ṣe sọlá yóò máa wu ọkọ rẹ̀ ràn ní pípé wọn lọ làlùjáná ni. ìwọ ọmọ ọ̀dọ̀ mi yìí tó ṣe sọlá yóò máa wo bàbá mi tó fi tipa làbọ̀ ọ̀rọ̀ rẹ̀ báwo wá lọ rẹ̀ sọ̀rẹ̀. báwo wá ni alábàgbé sálábàgbé. wọ́n mọ̀ pé ṣé ọlọ́run rán ọ sí mi ni tiẹ̀ ti jẹ́ gan-an rí. bọ́lọ̀ ń fẹjọ́ mi sùn ọ́ ni àwọn ọ̀rọ̀ nítorí pé wọn àrònú pé hmm, ikú máa ń bẹ tí ikú bá dé wàláhì gbogbo ọ̀rọ̀ rẹ tó ń sọ yẹn ọ̀kábàámà rẹ̀ ọwọ́ ara ẹnìkan tí wọ́n ń pè ọ lọ sí di dáadáa ó tún gbé lẹ́nu tán ọ̀rẹ́ nìkan ń pè ọ lọ sí di kó soríire ó ń pè tí ẹ ti já ẹjọ́ wà ládùúgbò àwọn sọ ìgbà ìrí ọmọ mọ́sálásí kí ló dé ẹ̀yin ọmọ síláṣí ló dì ní onítọ̀ sọ yẹn fọ́rọ̀ tọ̀ sọ yẹn èmi pẹ̀lú rẹ̀ sì dóńjà látòní lọ a ìjà tó dànù wàláhì ìjà tó dànù ká máa jà lórí pé o ní ṣètò ọlọ́run èmi sì ní kó o ṣètò ọlọ́run ọwọ́ àbàdọ̀ta ọ̀tá àtayédọ̀rùn ni pẹ̀lú òkú ọlọ́run àjọṣe ni fẹ́rù rẹ̀ lẹ́yìn máa ṣe ṣèbọ̀ rẹ̀ ìwọ ń ta pọ̀nmọ́ lágbọ̀n bí eléyìí náà ń ta pọ̀nmọ́ lágbọ̀n kejì

wọ́n ma bínú síra pé wọ́n ti lè ma ta búrẹ́dì ńgbà tẹ́mi ń ta búrẹ́dì wọ́n ma bínú síra wọn ni ìpè kí ló dé tó fi jẹ́ pé ń ta ṣúgà ìwọ náà ń ta ṣúgà yóò bá ọ̀tá táwọn máa ṣe nù. àmọ́ ta pé ìwọ ti dọ́tọ̀ ọlọ́run tí èsì lọ ìwà tí èsì lọ yun àwa pẹ̀lú rẹ jọ kẹsẹ̀ bọ́ lọ olóòní lọ kí ni kí lọ kí la fẹ́ fi ọ sí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ńgbà táwọn ọ̀kẹ̀sìn kún kankan wọ́n ni kálukọ́ ah, ọlọ́gbọ́n sọ̀rọ̀ ó gbẹ́jà gbogbo àwọn àṣà burúkú tí ń fi pé wọn ọ̀kẹ̀sìn kún kankan wọn ọ̀kẹ̀sìn kún kankan àfi bí àwàdà so ẹwọ́n ò ní gbé ẹnìkan pé kó sí lọ́n wọ́n mọ̀ sọ pé ẹ̀fí kọ́dọ̀ olè jẹ́ kò ní ọkùnrin wà lẹ́nà káwò tó wà lẹ́nà ah, èèyàn ń ṣẹbọ sọ́lọ̀ èèyàn ń ṣe kèfèrí sọ́lọ̀ yọ́ọ̀ wà lẹ́nà mùsùlùmí ọ̀dà tó kọ́ ń bọ̀ àtàwọn dáná kú ṣebí kèfèrí ni akramakumullah ẹ jẹ́ ká mójútó ẹni tí ń fi ọ̀pẹ́kọ̀ wá sí lọ wàlá oríire ni wá fún ọ tí wọ́n bá wá fetí pàlàbà rẹ̀ aburú lọ́n wá fúnra rẹ̀ o ọlọ́ni wa idha qila lahum irka'u wọ́n pé wá sí sọ́láàt wọ́n yé ṣe o wọ́n lélẹ́yìí itlaqul juz'i wa iradatul kull ọlọ́run ọba sọ nǹkan kan nù sọ̀lá nítorí ọgbà lérò ní gbogbo sọ̀lá tí wọ́n bá ní kó rùkú wọn èrùkú ẹni tí ó rùkú tẹ yóò ṣe sọ̀lá tì kò ní ṣe sọ̀lá tì. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anábì lọ́lọ́run ọba fi hàn mí pé mo rí arákùnrin kan arákùnrin yìí sàn sílẹ̀ ẹnìkan wá dúró lórí rẹ̀ ẹni tó dúró lórí rẹ̀ yìí ó gbé àpáta àpáta ńlá kan lọ́wọ́ ẹni tó wá gbé àpáta ńlá yìí lọ́wọ́ ọmọ wa lẹ àpáta yìí mẹ́ni tó sùn sí ọ̀dọ̀ rẹ̀ yọ ma lẹ́mà àpáta yìí ní ìgbà tó bá ti rí lu ẹni tó sùn kalẹ̀ yìí yóò ṣeléṣe lórí àti lójú yánnayànna àpáta yóò wá yìí yóò yí kúò lórí rẹ̀ tápàtà bá ti yí kúò lórí rẹ̀ ẹni tó dúró yẹn yóò tún lọ gbé àpáta nídàkejì yóò tún máa gbé bọ̀ wá sí orí ẹni tó sùn kalẹ̀ o kótó di pé ó tún dọ́dọ̀ rẹ̀ padà àtòrí àtòjú tó fi ṣèṣe o yóò tún ti san padà wọ́n tún lé àpáta yìí máa gbogbo ojú àtòrí ó tún ṣèṣe àpáta ó tún yí dànù kúrò lórí rẹ̀ ẹni tó gbá àpáta ó tún lọ tún gbé yóò tún lẹ̀ máa ń gbà míì orí bẹ́ẹ̀ náà ni wọ́n wà dídọ́ gbẹ̀ndàlù kìyàmà wọ́n wá bí anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè pé talẹ́ni náà talẹ́ni náà tí wọ́n lé àpáta amáyé tápàtà ń ṣe léṣe yánnayànna tí wọn ò sì dẹ́kun wípé wọ́n tún lẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní innahu rajulu ya'khudhu al-Qur'ana fayarfuduhu. ó lẹni tọ́lọ̀ wọn bá fún lálùkùránì ṣùgbọ́n tí ò mójútó ọlọ́run fún lálùkùránì kò mójútó bíi kéèyàn jẹ́ pé ìyẹn nímà kò mójútó mà ìyẹn há lùkùránì kò sọ alùkùránì ó fi sá lọ́mọ lọ́wọ́ àpèjúwe rẹ̀ nìyẹn njẹ́ ó ṣẹlẹ̀ sí wọn nìyẹn wayanamu ó níjọ́ tẹ̀lẹ̀ sí wọn nù sẹ́mi pé ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tá à ń jọ ń gbáyé lónìí ẹni tó ti pé bá aago mẹ́jọ àárọ̀ òlù kò ní dìde lẹ́nìkan bá ṣèèṣì jí kó tó di pa aago mẹ́jọ ń lù ògbó ọlọ́run yóò kó jàgbà nítorí pé aago tó máa jí òtítọ́ kí lẹ́tẹ̀ jí sí ẹni tó máa pọ̀ ń ó tọ́mọ̀ kọ́ lọ́run ó ṣèṣirò fóun aago mẹ́jọ lọ́wọ́ á ń jí àtìgbà wo làlùfájàrí ti yọ jàmá àlùfájàrí nìsín ó ń yọ láti nǹkan bíi agogo márùn ó kọjá bíi ìṣẹ́jú ìṣẹ́jú ogún àbí méjìdínlógún àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ àwọn ẹrú ọlọ́run tó fẹ́ sin lọ bí wọ́n bá tiẹ̀ dúró di ẹni tí ń pẹ́ bọ̀ lẹ́yìn kápẹ́ wọn fogún ìṣẹ́jú kù àbólé ìṣẹ́jú kan àbí méjì. láti aago mẹ́fà ogún ìṣẹ́jú wọ́n ti ṣàṣùbà ìwọ wàá jí sáyé oníwọ̀n jí ọ aláàmù ti ẹ̀tọ́ ọmọ ẹ̀sẹ̀tì ọ̀làgó mẹ́jọ gẹ́gẹ́ ni ó jí ọ Allahu akbar ẹ dákun tẹ́lẹ̀ yìí ń ronú àtúbọ̀tán tẹ́lẹ̀ yìí ń rántí fóun ó kọlọ wọn bá kalẹ̀ fáwọn ẹni tí ò tí ò tẹ̀sìn láyé bá wá wí ọwọ́ yìí sẹ́nìkan kọ́ ọ̀bẹ ọ pé kọ́ kàn mánu pé àjí àjá àfajánà akramakumullah ṣé ìwọ máa lọ sí ní hajj ni ọ máa lọ sí ń bẹ ṣé ẹ máa kọ́kọ́lọ́kọ́ náwó dànù ọ ń wá oríkì kún orúkọ ẹni tí ò sì máa sọ láti ṣe láti ilé hajj kìlọ̀ lọ sí irọ́ lásán torí pé àwọn ẹ̀sìn tí ẹ̀ ń ṣe lójoojúmọ́ yìí tí ẹ̀ bá ti máa mójútó gbàgbé ẹ̀ èyí tá à ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún kọ̀dájú kó lè máa ṣe á ń bọ̀ síbọ̀ sí èyí tá à ń se lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé. àkàràmọ̀kùmọ̀lá ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ló ṣe pé júmọ̀ ni sí júmọ̀ ni màá ṣe náà tọ́ba ti wá mọ́ṣáláṣí ń jọ júmọ̀ ó tún di júmọ̀ mi yóò tún máa sọ pé ọlọ́run sọ subahánàlá tọ́ba ti ká ẹni rẹ̀ pẹ́pẹ́pẹ́ báyìí ibi tọ́ba so kọ́ ó tún di juma ṣé mùsùlùmí wa lélẹ̀ o ẹ ṣe mùsùlùmí àwọn mùsùlùmí àwọn sì sọ láti lẹ́ẹ̀ márùn lójúmọ́ nǹkan ẹyọ kanu nínú àìníye ńtọ́lọ̀ ní ká máa ṣe ní Islam ọ̀wá ṣe ọ̀wá ń pera ẹ mùsùlùmí tí wọ́n lè máa sọ̀rọ̀ tí ó pààyàn lẹ́rìn kí lóore ọmọ rẹ̀ rìn láì jẹ́ kórìí rẹ̀ ló fi rẹ́rìn lórí ara rẹ̀ ló fi rẹ́rìn lórí ara rẹ̀ ló fi ṣe yẹ̀yẹ́ torí ẹ irú àtúbọ̀tán burúkú yìí ń bẹ sẹ́ni tí ò mójú tẹ́sìn kí wàá ní tí ń dùn mọ́ èèyàn gánà rí nígbà tí èèyàn ò mójú tẹ́sìn ọlọ́wọ́ bá wa. bákan náà anabi muhammed sallallahu alayhi wa sallam hadithi alimami bukhari ló gbé jáde anabi tó fi hàn wá gẹ́gẹ́ bá a ti ṣe wí sáájú nínú kútùbà tó ti síwájú anabi lẹ́ni tí ò bá ti mójú tó sọ̀láàtì yìí o kò ní sọ̀láàtì ò ní jẹ́ ìmọ̀lẹ̀ fóńtìn kò ní jẹ́ àwíjàre fún kò ní jẹ́ ọlà fún tó bá di jọ́ gbẹndàlùkìyàmù ó gbé dìde láàrin àwọn kèfèrí àwọn ọ̀gá àwọn kèfèrí tó bá di jọ́ gbẹndàlùkìyàmù bíi fìràwùnà hamana kọrùnà àti ubayi ibn khalaf torí pé anabi sọ pé man hafaza ala as-salah tí máa ti mójútó sọlẹ kanat lahu wa burhana sọláàtì wa jẹ́ ìmálẹ̀ fún àti àwíjàre wọn ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ ní yawm al-qiyamah àti ọ̀là tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah wa man lam yuhafiz alayha ẹni tí o bá sì mójútó sọlá lam takun lahu lam yakun lahu nurun wala kò ní ní ìmálẹ̀ kò ní ní àwíjàre wala najat kò ní ní ọ̀là قارون وفرعون وهامان وأبي بن خلف يسمى بلده من القيامة ولو قارون فرعون هامان أتي أبي بن خلف الإمام أحمد لقبداري الحافظ الهيثمي أواني رجاله ثقات أواني تقبعوا أواني تاما قبعوا وصددوني eléyìí fi hàn wá ipe èèyàn máa bẹ pẹ̀lú àwọn olórí àgbà tó gba gbogbo gbogbo àwọn àràwọ̀ àti gbogbo òdòdó nínú orí ibú àárín wọn lọ́wọ́ máa bẹ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmá nítorí pé òun mójútó torí pé òun mójútó pété ṣe o àmọ́ kì í mójútó bó o kó wa kó ti ká máa mójútó wa o kó lé wa dènà fún wa ráre o kọ́lọ̀ kó má lọ o فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله nínú àwọn nǹkan eléyìí tí ń tọ́ka sí pàfi sọ̀láàtì rárí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe fi pa wá láṣẹ pé ká mójútó òun náà ní pé gbogbo ẹni tó bá ti bímọ nínú wa kárí pé à ń fòrò àwọn ọmọ wa láti máa ṣe sọ̀rẹ́ ẹ̀ ní rere kátà lè bu ọmọ yín láyé yìí bíi kẹfẹsì Islam kẹfì mà wọn torí pé gbogbo àwọn wàhálà làálà tẹ̀ ń ṣe lórí pé kọ́dà fọ́mà kọ́dà fọ́mà kọ́dà fọ́mà tó bá dá lórí nǹkan lé ayé nìkan nítorí dájú ni pé ẹ̀sìn rí nǹkan retí lé ọmọ lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá rọ́ọ̀mà tọ́ lójú ọ̀nà yìí pé ó rẹ́sìn ó fi lé ọmọ lọ́wọ́ ọlọ́run sì bá rọ ọmọ rẹ̀ ọmọ ń sẹ̀sìn irú wọn lápò rí ọmọ tọ́ eléyìí ló fà á ló fi wá nínú hadith eléyìí tí imam abu dawud rahimahullahu ta'ala tí wọ́n gbà wá tánàbí sallallahu alaihi fi sọ yìí pé muru awladakum bis-salah. وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر أما قام من لا تكون الصلاة ní ìgbà tí wọn bá ti pé ọmọ ọdún méje ẹ sì máa na wọn lórí sọlẹt tí wọn bá ṣe ní ìgbà tí wọn bá ti pé ọmọ ọdún mẹ́wàá ohun tó dájú onáníkú tó bá pé àṣẹ yìí tó ti gawa wa anabi muhammed sallallahu alayhi wa sallam wa tó bá yẹ kó à bá ń tẹ̀lé à ń mójútó àwùjọ wa ìbá ti ya àwùjọ láti ráwọn èèyàn tí wọ́n máa pé mùsùlùmí làwọn tí wọ́n sì ní ṣe sọ̀lẹ́ àti torí níta bá ti fi kọ́ ọmọ láti kékeré táǹsì tún na ọmọ lórí pé kò sí látìgbà tó ti pọ́dún mẹ́wàá àwọn ọmọ yìí ọmọ mójútó sọlá títí láéláé nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n nígbà bá jẹ́ pé ọmọ ọ̀rẹ́ ni fòró rẹ̀ ọ̀rẹ́ ni báwí yọ dàgbà lórí kíní jẹ́ sọlá tìmí ẹ ti tẹ́lẹ̀ máa yọ lẹ́nu kí ló dé tẹ̀ ń dùn láàmú sẹ́yìn lẹ́gbàá ni àbọ̀lọ̀ ọ̀ràn yín sóhun irú àwọn sọkúsọ yẹn yọ máa jáde. lẹnu ẹni tí ò rẹ́ni fòró rẹ̀ á ń bọ̀ nìkan bá wí. àwọn ọmọ wa àmánà ńlá ni wọ́n jẹ́ lọ́dọ̀ oníkálukú wa ó sì wú kálukú kọjá pé ńgbà tó ń bá lọ òun ó jèrè ọmọ òun gẹ́gẹ́ bó ń ti ṣe fẹ́ jèrè rẹ̀ kó lọ. òun náà làṣà tó sọ pé ńgbà tó kò ní jiná báyìí nù sàárè nítorí pé àwọn kan jẹ ọmọ kún ráìsì àtẹwà fùfú àti yán gbẹ́ngbà tó máa yín náà bá dépò ẹni tó lè máa ṣe ráìsì fún yín jẹ lápò rẹ̀ yọ máa gún yẹn gbé sí yín lẹ́nu lápò rẹ̀ yọ máa ro fùfú fún yín jẹ lápò rẹ̀ kọ́mọ́ á pé àsìkò yẹn ọba yín nù sàárè rárá o èyí táyì ń pè lóúnjẹ ọmọ kèésù ni oúnjẹ ọmọ ní pàápàá nítorí tọ́mọ rẹ ọba fún ọ lóúnjẹ ó rẹ lómii tó fún ọ lóúnjẹ sálà àánú kúkú lọlọ ṣáájú káwọn ọmọ owó tó di pé àwọn dání débi làwa ti ní là ń ti ń bọ́ ma ìbọ́lọ̀ náà ní ń wa ti ń yín ma yín ó tó ní kò ní yọ lórí náà torí ipò ọmọ kọ́mọ ó ní kó fọ́bi rẹ̀ àti pé ìsìláàmù tiẹ̀ sọ yìí pé fáwọn òbí rẹ̀ ṣe dáadáa sí wọn ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ kó tó wá ṣe dáadáa kan sí bàbá rẹ̀ ṣùgbọ́n o àwọn dáadáa tóbi gbọ́dọ̀ fojú sùn lára ọmọ ó yẹ kó tayọ ajẹun amú awọsọsọrùn arí ibùgbé arí ní táàmù agùn lásán gbogbo eléyìí ayé náà ni á padà sílẹ̀ sáyé dáadáa tóbi ń retí lọ́dọ̀ ọmọ pọ̀ ọgbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ọmọládé tóbi wa àwọn náà gbọ́dọ̀ rí pàǹsẹ̀ dáadáa sọ àwọn òbí wa ẹ rí kọ́mọ fóbi rẹ̀ kọ́mọ fóbi a dáadáa tó ga jù ni kí gbogbo ọmọ iná ni ọmọ wa ṣe dáadáa yìí fòbí tí ó lọ bóbí ọmọ ń gbọ́dọ̀ jọ máa rí gẹ́gẹ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ ìgbé tá a bá kú gbogbo dáadáa wa tí wọ́n ń kọ òpin òde bá àyàfi dáadáa mẹ́ta alákọ̀ọ́kọ́ tọ́ọ̀mà tó fi mọ àwọn èèyàn táwọn èèyàn fi ń ṣàǹfààní lẹ́yìn ikú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sàrà tó ti ṣe ṣáájú kó o tó lọ ṣùgbọ́n tí sàrà yìí tí ọ̀gbẹ bí kọjá pé mọ́sálásí lọ kọ́ kalẹ̀ àwọn èèyàn sì ń ṣe sọ láti nínú rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kàgá lọ gbẹ́ kalẹ̀ àwọn èèyàn sì ń pa mímu nínú rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀nà lọ́la kalẹ̀ àwọn èèyàn ti rí tọ̀ lẹ́yìn ikú ilé lọ kọ́ kalẹ̀ fáwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn sì ń gbébẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ilé tí ó lọ kọ́ kalẹ̀ wọ́n sì ń lò láti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ikú gbogbo eléyìí o lópin ìgbà táwọn nǹkan ń bá wà ó tún máa gba ibi rere ṣe ń ṣàdúrà fóbi rẹ̀ ọmọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ kí ló dé dáná fi fi yànnàná pé ọmọ rere torí ọmọ lè pé gbọ́ lè pẹ́ gbogbo àwọn ọmọ ni ó ṣàdúrà fóbi tí ó bóbi tóbi ó tara rẹ̀ ní ládàá ó gbọ́dọ̀ jẹ́ ọmọ rere ọmọ yìí wá sí lọ ó ti fẹ́ jẹ́ ọmọ rere ọmọ yìí tẹ̀lé tọlọ kì í tẹ̀lé torí ẹgbà tí wọ́n dààmú fọ́mọ rẹ olólè yọ ọmọkọ́mọkọ́ ya garawa kọ̀ọ̀kan yọ sá máa ṣàdúrà kan lẹ́yìn ikú débi tó máa ta wá ni wọ́n sọ kìí máa sọ máa ta kọ́ lọ́ máa rere àwa náà ká bira wa léèrè sọ máa rere làwa náà jẹ táwa ń ṣe tọ́lọ̀ táà ń ṣe tànàbì sallallahu alaihi wasallam táà ń ṣe náà lójú méjèèjì táà ń ṣe dáadáa àwa náà máa rere ni wa nù ajẹ́ pé tá a bá ṣàdúrà fáwọn òbí wa yọ iṣẹ́ ńlá nì lọ́rùn gbogbo òbí ọ̀nà wo lẹ́yìn ń gbà rí ọmọ yín ọ̀nà wo lẹ́yìn ń gbà tọ́ ọmọ yín tó fi jẹ́ ọmọ rere báwo kọ́ akàn jẹun ọmọ náà ń kí láyà ń ga lẹ́sẹ̀ ó ti kún àti bàbá rẹ̀ wọ́n ti jọ mórí lébi pé ọmọ ti ń ga tó bàbá rẹ̀ bọ̀ ọmọ náà wá ń ṣe kìràkìtà kàràkàtà wípé òun náà ti dàgbà àgbà ìyà àgbà lásán pangolo ṣé n tó ń sọ nìyẹn àníkọ́ jẹ́ ọmọ rere ọmọ rere tí ń mójú tẹ́sìn ọmọ rere tí ń tẹ̀lé tọ́lọ́ ọmọ rere tí ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam oní ọbẹ̀ lọ́hùn pé wọ́n lọ́hùn bá mi foríjì bàbá àti ìyá mi ọlọ́hùn bá mi kẹ́ bàbá àti ìyá mi gẹ́gẹ́ bí àwọn méjèèjì mẹ́tí tẹ̀sẹ̀ tọ́jú mi gba kékeré mi ládùúgbò àyàn sì lọ bá wọn. àmọ́ ẹ̀yin náà rí i pé ìgbà ẹ̀rí kan àwọn aburúkú táwọn dààmú fún ni pé àdó àjọ kẹta àdó àjọ kẹjọ àdó ogójì ọjọ́ gbogbo àdádálẹ̀ làwọn máa ṣe fún yín. ètò tó máa kó bẹ́ẹ̀ yín bí tẹ́ wà pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ gbọ́n táwọn ẹbí sọ ni ó ní man amila gbogbo ẹni ẹ̀jẹ̀ sẹ́nìkan máa ń ṣe tó wúlò tí ọ̀jẹ̀ bídíà ní ṣe wọ́n tún gbé ah, ọmọ ni ó ti àti ẹ̀sìn rí kánú sọ̀kọ́ máa ní torí kọ̀ bá wọn dáta sọ eléyìí túmọ̀ sí pé káwọn ọmọ owó lè bá àjọ máa rí iṣẹ́ ńlá àti bímọ ọjà àti bímọ ọ̀tẹ́jọ́ àti tọ́ma àti rema a tẹbi ah, wọn náà tọ́ náà tẹ̀lé bàbá kan náà ló bí wọn màmá kan náà ló bí wọn àti bímọ ọ̀jà àti bímọ ọ̀jájọ́ àti rí ọmọ kọ́mọ ọjọ́ máa rí oníbà bá ńlá wàhálà. torí ẹ ìpèníjà ńlá nu wájú kálukú wa irú ọmọ wo lọ fẹ́ fi sílẹ̀ ńjọ́ tó bá lọ. ọmọ tí ọkọ lẹ́sìn ọmọ tí ọ̀dọ́ láàmú kó sílọ̀n kó sílọ̀n ọmọ tó ṣe pé ti yàyàkuyà lójú rẹ tó ń wò pé ayé ń ṣe bẹ́ẹ̀ tọ́mọ ẹni bá ń ṣe wúlígáǹsì àṣẹ ní bẹ́ẹ̀ lọ ń dá tà tó irú àwọn ọmọ báwọn ló fi sílẹ̀ ìwọ náà báwo ló ṣe fẹ́ ká túnbọ̀ tán rí ọjẹ́ kúlọ ẹlẹ́dàá wa kọ́ sànù wa torí délé yìí ọ̀dọ̀ wa wa o ká mójú tẹ̀sìn wa ká má fẹ́ sìn wa ráre ẹ̀sìn yìí ni ń tọ́jà jù ọlọ́wọ́n jù nínú táwa ni ẹ rí báwọn yẹn ṣe máa ń ṣe tó máa ń ṣàìsùn lórí owó iṣẹ́ tó ń kálukú ń ṣe ọkàn lè dí lórúkọ yẹn ah, tí wọn siwó kà fún ẹ ah, tí wọn siwó sọ fún yẹn ẹ ah, gbogbo ọjà tàbí ẹ lọ akókalẹ̀ ọjà yìí ti pẹ́ńlẹ̀ àríta ọ̀nà wo láti gbà báwo láti ṣe ìṣirò lórí ìṣirò ìṣirò lórí ìṣirò wá ṣe gbogbo ìṣirò yẹn tán wàá padà fowó ńlẹ̀ fáwọn kan táwọn jẹ fine fine neat neat ìwọ sì lọ òní mú kankan lọ lókè ọmọ ní ọ̀sẹ̀ kù ṣé à ń gbìyànjú lórí àwọn ọmọ wa bá àti ṣe ń gbìyànjú lórí owó tá a fẹ́ filẹ̀ fún ọ sẹ́ẹ̀mà pé owó nǹkan níní ọmọ nǹkan níní láàrin méjèèjì èwo la dààmú fún jù ẹ rí i pé ìdààmú wa fún owó ó ju ìdààmú wa fún ọmọ lọ ìdínú tó fi jẹ́ pọ́ máa ń bàjẹ́ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ wọ́n dààmú àmọ́ tó wọ́n bá fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wọ́n máa sá sódò ni. torí ẹ ẹ ka ọmọ kún tọ́lẹ́tọ̀ sí ká mójútó bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ka owó kù nǹkan ni tí ń bùkátà ká máa ṣàìsàn torí ẹ̀. àwa kù ọmọ tá a fẹ̀sìn kọ́ ọmọ tá a fi tọ́lọ́ ń kọ́ ọmọ tá a fi tànàbì sallallahu alaihi wasallam tá a fi mà àwọn náà lápadà fowó yìí lẹ́fù kí wọ́n lè rò pé àwọn ọmọ ṣe kí lè rò pé àwọn fowó ṣe ṣé ní tí ó ṣe wọ́n láǹfààní ní òfìsè ẹ jẹ́ ká mójútó nǹkan ní wa gẹ́gẹ́ bó ṣe fẹ́ kó wọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ májọ mọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ ìwọ náà kọ́kọ́ mójútó ẹ̀sìn ọmọ máa ń sìyàn jẹ sẹ́yìn bá ń sin lọ tíyàwó ń sin lọ ẹ̀yin máa wọ ọmọ yín láti kínkínní tí ò ti lè sọ̀rọ̀ yóò máa sin jẹ sẹ́yìn bá sin lọ sẹ́gbẹ́ nǹkan mi lẹ̀ ń mójútó láti kínkínní tí ò lè sọ̀rọ̀ yóò máa sin jẹ ń tẹ̀ ń sẹ́yìn torí ẹ̀yin lẹ́bi wọ́n sì máa pẹ́ nìkan ò lè dá láyé ìkọ́ da tó yín ámbọ̀sibọ́sí yóò da jù yín lọ. ìjọ tó bá rẹ́ nìkan tí ń fọmọ tiẹ̀ ká tó máa ń sọ ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu tó máa ń hùwà tó dáa tí gbogbo yẹn ń ṣe pé ah irú ọmọ tí èèyàn máa fi tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́ọ̀ni báwọn pé tí wọ́n bá fa tiẹ̀ lọ tí ń ṣe rádaràda tí ń ṣe kátakátá tí ń ṣe ìṣe ọmọ tó jẹ́ pé ó ti dákùn tí gbogbo yẹn pé àwọn òbí lọ́ọ̀ni ṣe tọrọ jù kí ń ṣe ọmọ táwọn tọrọ ni. ìwọ náà tinubu a máa bíyàn wọn náà lọ́kàn bínú síra rẹ̀ wọ́n bínú sálẹ̀ omi òtòrò wọn sí rẹ o ní tó fi síra rẹ rìsọ́ọ̀tì ẹ̀ lọ gbà o ní ìyàrá sì jókòó àwọn tí máa ya fọ́tò rọ ẹ̀ rí i pé wọ́n kò sí yàn jẹ́ ń tó o bá gbà ni o bá sì tó yà ó dìjú náà ó bá jáde torí irú ń fúnra irú ńlọ ń gbé jáde wa. fífi sọ̀láàtì ráàlì àìsí sọ̀láàtì rárá òun ló máa ń yọ̀yàn kúrò ní Islam ẹ jẹ́ ká mójútó sọ̀láàtì wa dáadáa ẹ má fi ráàlì rárá ẹ kà á kún púpọ̀ gbogbo dẹ́ máa ṣe láyé lásìkò sọ̀láàtì bá ti tó lọ sí tó bá sì débẹ̀ máa pe ọkàn rẹ níjà mi nígbà kókó kó wà mí lọ síbòmí ọ̀dọ̀ Ọlọ́run tí mo ti dúró níwájú rẹ̀ yìí ibẹ̀ náà ni kò máa ronú pẹ̀lú ògbó ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ó rí pò ń borí fọkàn ló ṣe fẹ́ máa wọ̀ ọ́ lọ bò mí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi débi pé gbogbo gbàtọ́ bá ti fẹ́ẹ́ ṣe sọ̀lá ìrònú rẹ̀ ń dúró lórí pé iwájú ọlọ́run la wà iwájú ọlọ́run mọ̀ wà iwájú ọlọ́run mọ̀ wà ń ṣe ká máa dájú pé inú oṣù yìí ni ti bí ọ̀gá wa anabi tiwa sallallahu alayhi wa alihi wa sallam tó tún dájú ipe inú oṣù yìí kan iru lànàbì tó kú irú oṣù tá a bí nínú iná ló ti kú àwọn amadé ọ̀wọ́ pàtó ni wọ́n bí torí kéwọn kọ́ déètì lẹ́ngbà gẹ́gẹ́ bá àti amadé ọ̀wọ́ pàtó ló kú àmọ́ àmọ́ pé ní oṣù yìí náà ẹni tí ọba ti bá ọkọ panu mọ́lìdì gan kìí ṣe mùsùlùmí ẹgbọ́ sọkúsọ ṣé èyàn dàbí sọ láti àdádálẹ̀ tẹ́ ń bá kà ọ̀lọ́ onífẹ́ ànábì ọ̀hún ṣàjọ̀dún ọjọ́ bí ànábì ọwọ́ ni ká máa dáwó fún ọ àkọ́kọ́ tó ń sẹ́wọ̀n àdádálẹ̀ ni àṣedànù àṣejìyà ẹlẹ́ẹ̀kejì ó tún ní ká dáwó fún ọ nítorí ọjọ́ bí ànábì bàbá wa dáwó tán ṣé Western Union ni ọgbà dọ́tà ànábì àbí báwo tàlákòwò ránṣẹ́ sí olólùfẹ́ ànábì ó lè tọ́fẹ́ máa kówó jọ kówó jẹ lórúkọ ànábì sẹ́mi ọdún wọn ìní ń bímọ sí ìní wọ́n tún tún fi ń pamá ọ̀kan lọ́sọ̀ ọlọ́dún yìí nínú àwọn tí ń ṣe yẹn ó ní gbogbo ẹni tí ọba tiẹ̀ ti ṣe mọ́lì kìí ṣe mùsùlùmí àdádálẹ̀ wa ní islam ni olódò sọkúsọ wọ ara rẹ̀. a'udhu billahi minash shaitani rajim nítorí pàṣírí ti tú ọlọ́run ti kó kùtà bá dáadáa lẹ̀ nítorí bọ́ bá jẹ́ pé èèyàn ọgọ́rùn-ún ló bá ṣe mọ́lìdì lọ́dọ̀ rẹ̀ lẹ́sùn lọ́dún yìí tipátipá wọn fi réyìn ogójì àbùrọ̀mọ́ àfẹnuwarọ́ wọn fẹ́ dáhùn ẹni tó lọ padà pẹ̀lú túláàsì

wọ́n yẹn yàn kan sọ kọma máa wo ta ni lọ ń lọ kí ni ń bọ sọ kí wọ́n mọ̀ lọ yọ ọ kúrò nínú jàmá wọn ẹ nínú súnà èèyàn mélòó la yàn la yàn tí ẹnìkan pé máa bá wa sọ ká yàn nìkan tí ẹnìkan lórí kíni ẹsẹ ń ṣe fi rán la mú nìkan tí ọ tí wọ́n bá fẹ́ kú rẹ̀ kó sóríire kó bá fẹ́ pàtì à ń sẹgbẹ́ ni àbá agbọ́jà kalẹ̀ là ń tà pé kókùtà ọmọ bàbá wa òkúta kì í fẹ́ sìn ọlọ́ òkúta kò sí fún wa Muhammad sallallahu wa alihi wa àbùrọ̀mọ́ yo tá ti rí mú yo kọ́mọ́ bọ́ yo kọ́mọ́ bọ́ yo kọ́mọ́ bọ́ wa fẹ́ lọ́lọ́ wọlọ́ tẹ́lẹ̀ náà fẹ́ntọ́fẹ́ sọ náà ni wọ́n náà fi mà náà bá ti yànyàn lé ọ orí àánú lẹ́wà wọn ò fẹ́ kọ́ bọ́ máwọn lọ́wọ́ ni o ẹ sì láwọn aládàdálẹ̀ àwọn ní sọ̀rọ̀ tí fọ̀rọ̀ owó dẹ́ríkò tí fọ̀rọ̀ owó dẹ́ríkò ẹ̀sìnyàn sọ pé tọ̀bá ṣe mọ́lì odi kèfèrí ẹ lápá ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ ọrú eléyìí lè wo dẹ́ríkò ìsọkúsọ burúkú ni àwọn kò lè ṣe nǹkan kan fún dẹ́ríkò nítorí pé òfútu fẹ́ tẹ ẹ̀rọ lásán máa ṣe fi ránṣẹ́ ni ọ̀dà padà o ó sì sọ pé ẹ má tó fi rọ ẹ̀ ránṣẹ́ sí mi máa o tí ẹ bá tún dárú ẹ̀ wòyọ́ kábùkù o torí pé mi èso ń bí díà o ó ń sún náà lèmi o ó tètè máa fi hàn wá wọ́n tètè máa pọ́nà tí má tó tiẹ̀ ń gbà ó yọ àtọ̀ sí ìtọ́kọ̀ ojú orin máa ṣe kíni tí máa tọ̀ kọ́lọ̀ bẹ lẹ́dàá wa kọ́ má jẹ́ wò ó kó jẹ́ ká dúró lórí ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn olùdánilólè ìmánì má jẹ́ wọn rọ́nà lọ́dọ̀ tiwa ọlọ́run ọba ṣọ́ wa níwájú wa ṣọ́ òsì wa sọ wa lókè wa sọ wa ní ìsàlẹ̀ wa nígbà tí àwọn ń sàlàyé nípa bó ti ṣe pàtàkì ká mójútó sọ láti wa ká má fi ráre nígbà kankan karantí pẹ́nìkan lọ́wọ́ bá forí yírántí wa o àti gbogbo àwọn oore yòókù tó sàlàyé fún wa táwọn náà ti láǹfààní àti máa sàlàyé rẹ̀ fún wa ona lọgawa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú wọgawa yìí lórí wa ona ní ká máa ṣe àsọláàtù fún torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọláàtù fọ́gawa anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa pa wá láṣẹ àwọn àti ajẹ́ mùsùlùmí káwọn náà máa ṣe àsọláàtù fún فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له قفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد